oyi tumba ma karan olu tumba fa in ka wa e ko abdi meda mala uwe ti ra ira ri ira ki oya ko ro ran we kata ri ira na hisn muslim na hisn muslim da kao oso no me saur ko me hatta oja because problem eh ada were wa na jaro wa anya mechiri wee abụọ na nwanye nwụcha nkọta ahụ na especially ete biara na ka ọ na-enisa ke naanị enisa pere agba ọtịtị dat enisa wata daba enisa agwa e, ewere ha mụ nwere e, na ekwenya na enisa ahụrịra dụwa jedu ahịrị enisi na anyị nna wee m kọrọ nụ wee onye ya kwaru ya ma nwanyị ha oge de kowari wọn da do kowa hango do do kana wọn aga na hawo isa ruke no man ne do ni wọn o ma ma wa ku ya wọn wala iwor ki bo do wore bo wa a be le mai san to wori ti men ka ko on to wori amarian kenen ejo wala won ri ta ajin do de to sai de to wa do to wore ejo wala won ri do to wa on do to wore hon nan wajara wa man tire kene because wa men wa azo no man tire wa wa insha Allah anyan kata azadi anabi akazeli ani ga nyan kutu agukwa jara wa oya na kai we tire wa tire ra wa sako aka sana na host muslim re ikabu take care take watch out جزاكم الله خيرا الحمد لله الذي كسوتني هذا كو ورزقنيه من غير حول مني ولا قوة awo ikuwo mori omori na shoso ni chire mi do mi zane mi like enyi eh ma re ma enyi ma ho ọmọọwọ ọwa na nkebe chiri ya ni ewe ego chiri ewe abadu ọwọ ọwa nọ ya ebe da maabe ka onye isi uru ka egbe ọwa nye stilaf dubiza na-eme ebiri e ebidoro katam ebiri ọbọ katam ma onye dotu agha oyihu afanye na host muslim re aya ma awal hindawi eh kazalika bala abu ome bala ka soka múlẹ̀ náà dọ̀rọ̀ ọ́ ẹ̀hún náà kì bàlà àríǹdàwò yóò kúkú rẹ̀ nìwọ́ ọ̀yá ẹ̀hẹ́n jámì máa ọ́ ẹ̀hẹ́n ẹ̀hẹ́n ọ̀nà kan ọ̀míkọ̀ọ̀kan wẹ́ẹ̀ dẹ̀sẹ̀ wẹ́tú hàn

saka wa chere isa aliza dika chere da da da chere da ka wiku aya ke gwe bizi sala zifa ismail tenje fa ni ile o sija pa shawar ma ben e ke lewo kata shawar ben eh eh el tinyoka ah wala gazozi ala an kere ude kaso ne tẹ́lì ní dẹ́yìn tẹ́lì ní náà a tó dáyé kàórí jọ náà a ní tó àhóró wóòzì náà to ma anyị zumi gbagbuo gbara mace ke hizbu muslim ahụ kwa akwụmụrụ nke ụmụrụ ma akwụ ahụ ewechiri ma rọnụ ebe anụ aka n'ụrụ Ee. eh ewechiri ma rọnụ ti wàá nyɛ hyɛn wɛrɛ nara bi kina do riri wɛ abụọ maa komori awɔ ɔmori esu tɛma maa komori awɔ ɔmori ewu tire ma maa pawo ɔyɛdze aduonɔ atɔyɛdze na eh? maa pawo kò ìṣeré mú ní ó dìbí àrẹ náà àtúndìbí nàmbà rọ ni ọ̀dọ́ náà iná rọ náà ọ̀kọ̀ tíre ẹ̀hìn ló kó àwọn àwọn isn't it ọ̀dọ́ nàmbà rọ ni ọ̀kọ̀ tíre wá sí ẹ̀kọ́ mórí hì wá sí mi bàdà ló bá àwọ̀ àbẹ́ àwọ̀ wá bẹ̀rù tí àwọ̀ dọ́rẹ́ kọ́ mi bàdà bẹ̀rù tí ó lọ

a usha uda abe ni saho eke ikra wa kana kene do zele ene ne na ko ire ni wonye ne bore an aro ra itire no ri kwa wan we ke ero aro di yo non ona ba ko ko ye na ne ne ba to ko mo to ko mo ni onye ne na ke wa ke na na ko za ko wani na ne kwanya ni he àti late ẹnà twenty lè kọ̀rọ̀ sí mọ́bí ìzọba nílé yìí lè ṣe ọ̀rọ̀ rí wàhálà ẹgbẹ́ náà kò wọ́n mọ̀ na sámẹ̀ ní ìdọ́wọ́ ṣeré ni wíwèé kọ́ ọmọ bàbá ńdá well àti ẹnà rẹ̀ máa kò wọ́ ẹ̀tẹ̀rẹ̀ ló máa ń máa nìyẹn ẹ̀kẹ́ ọwọ́ kẹrin mọ́tò àwọn ẹ̀rọ máa ti ní ọkà àlọ́. ìyá mi ẹ̀ náà ìyá àdọ́ late àwí ọ̀bì ni ẹ̀yìn ọ̀bì ọ̀bì ọ̀bì ọ̀bì ọ̀bì lé dàmọ́ dàkọ́ àtọ́nà ẹ̀dẹ́ máa máa ní ilé ìṣẹ̀dẹ́ máa dà tó bá bẹ̀rẹ̀ ẹ̀hìn dàmà tàn ọ̀mẹ́ náà ẹ̀ka àkùnyẹ́ wọ́n mi lè rí kéré dọ́là ẹ̀rọ ìgbìgbọ́ wọ́n kọ ẹsẹ̀ wá àdá ẹsẹ̀ wà kùn dọ̀wẹ́ ọ̀nà iṣẹ́ àlẹ́ obìnrin lè kẹ́nẹ̀ àbúdí àgbáwọ́dún lórí jọ but ẹ̀yà ló di yẹ́sẹ̀ nìyí then ó dílé náà màrú yìí ọ̀rìkẹ́ anya àgbíkọ́ nkwa pompous ló kọ́ aru tazari tiyana do wan man gana holen oye ko mala awon ọrọ ẹrẹ bẹni da man tazari ti aru na ewu na

wàhíà rú màtí mọ̀tíwà inṣàlá àzọ́dá kúkú àkànyàn ọ̀rá mi sáfàrẹ̀ ọ̀dọ́ ní sá àgbáwọ̀ àrúwà àrú èyí ní sẹ́dẹ̀ tí àrúwà àwẹ̀ sihir proof ọ̀rẹ́kọ́ asiri proof ọmọ ní bẹ́ẹ̀ náà and ọmọ náà sọ̀rọ̀ náà because wàhálà sí proof ẹ̀ wàhálà àhọ́ wìtìrì back to sender àrọ̀ àrú àti sáré rìn mẹ́lẹ̀ like that because wọ́n

ebe ya ka agbodo nyinye ọzọ hụ na nị then wee na me wee aka akọrọ mee hụ na nị gafuri e? chọrọ insha ta'ala wani ya aka anaje nwere na ọdọ ọdọ do si tan ya nye ọdọ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته ajini anaiki yanyi ya urena ini huwa ramadan ini rai akahi tura church yali wazena tubiri hinamu anasari October 2005 ya pakumu naro ọ̀rọ̀ náà yìí ní kúrò náà ajin n'ọdọ ọga tó ọbẹrẹ inshallah taala ilé ìmọ̀ wọ́n sì jẹ́ ẹ̀rẹ́ anyị òka ìrẹ́ ayé ọ̀nà ògbóni kàánilẹ̀ ìfihìr ịwọta ọ̀rẹ́mẹ̀ alókùnlé ọ̀rẹ́mẹ̀ arụ ọ̀rìnì ẹ̀wà ọ̀rìhà tìfìyà ọ̀rìhà tìnà ọ̀rìhà oyirete ní ojú nke tààrà wọn ọrịa sẹ́kàndì ìrẹ́tẹ̀ rẹ̀ kristi ha lójú ìdí ẹni ní ẹnu tó mú ìrẹ́tẹ̀ rẹ̀ mọ́ anáìka inṣàlá ya yà àṣà náà ọrịa àlùbárẹ́ gba achaka ha. abin da ya yarda tsakanin ha na ya na ya ya a na ya don agori ka agoko lọ́rọ̀ wa dọ don ọkụ ka ni enyi ya mago ka ọ̀nà na ka akịta nọ n'oyi ya ụmụ nnekọ yi ya ni ala ahụ ọhụrụ ya ila asiri ya continue anu duwa ba ko mulini wa ka ke la ilaha illa allah ahura ka ka ẹni dé àbọ̀nà náà káàkiri láìláha ilẹ̀ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ àwẹ̀rẹ̀ kọ́ mọ́rí so kagwama bono na nyikali monon okunye wali kafiri dn anibi amani kayawan abi muri to amuri ono to kayo de da jezire mana dutu hu wo muri do jezu anibi en wana kaki la ilaha illa allah la ilaha ak ilaha omi ni àbẹ́sánà kàkà ahẹ̀kẹ́ ọ̀rẹ́ mọ́ mọ́ yìí àbẹ́sánà kàṣà ètò ọ̀rẹ́ mọ́ mọ́ yìí àbẹ́sánà kí èrè kọyún awa tó tọ́ra ọ̀rẹ́ mọ́ yìí àbẹ́sánà kí èrè kọyún mọ́dá àbẹ́ ọ̀sà àṣà ọ̀rẹ́ mọ́ mọ́ yìí àbẹ́sánà ìlà ẹnu kẹ̀zẹ́ ẹ̀yìn láìlà wà ẹ̀rẹ̀ ẹ̀yìn ọ̀kẹ́nẹ̀ la yóò gbad ẹ̀rẹ́mà hẹ̀kẹ́wá ẹ̀rẹ́mà dọ́tí ń sẹ́nẹ̀ lẹ́ẹ̀ká na dọ́tí ń bẹ̀rẹ̀ lẹ́bí ẹ̀tẹ́ ọ̀rà àgókè eré rẹ̀ kìí sẹ́nà yá sí ilaha illallah níkà gbóná sí rí ó ní ìdìkòrí ọ̀rà wà á sí rí la ilaha ọ̀nùkà ọkọ̀ akọ́nyẹ. wa masiri awuro kan kan yan mo ban idi tauhid la ilaha illa illa allah ya idan yo ni la ilaha illa allah ko la nyu a si do sa do ro ko nyu si la mo ra awre mo na ka en se nyu mo anyị sọrọ mọ dị ọkọ gbati ihe nwa arịrị ebe atọ nọ ọhụrụ mmiri mmiri aka ịka wọnahụ akọrọ bụ ile ihe min hablil warid omori ka ọnị ọnụ ọgụrụ nnọrọ nnọrọ ka ya nọ then ebe atọ nọ ọrụ nnọrọ ka ọ na-eburu weta omori ka ọ na-esere ya na so ya hara

kafir gana ki jadi shirku awi yani on tun wuri sallallahu alaihi wasallam oka man man ta'allaqa tamimatan faqad ashrak ọ̀rọ̀ tó wọn náà kàkà ọ̀ sẹ́yìn tìǹà náà paradox ni wọn. ẹni ẹ̀pàrà ọ̀nà àti tìǹà wọn faqad ọ̀rọ̀ náà ọ̀rọ̀ àmì shirku shirk ahora kada ki shirko gahi shirkul asgar or sorry shirkul akbar shirko yóò ti shirko báyìí shirko báyìí wọn náà tó owó islam dáadọ́ wa hùn náà lọ́nà múlẹ̀ náà dọ̀ fúnra yìí àníyàn mọ̀lìkìyàmá wàá hùn ra tinatije then shirk oyi ọtụ hụ n'islam ama owu kọrọ wa ha kuma wee otu etu onye na-agha ha anụ enyere ahụ ọ na-agatu shirk oyi shirk oyi shirk ọnyụkọta unyi kọwa ọza ọnyụkọta unyi kọwa sereka ọnyụkọta unyi kere ọnyụkọta unyi kere ọnyụkọta unyi kere tete ọnyụkọta unyi kere weke arụ na mfatu majid ọka abọ bụ ekesana shirkul asgar akbarul kabair syirkul akbar akbarul kabair oka sana ni syirk owen ono banyi na bi yo banyi aki kabair iyo banyi banyi obanyi banyi syirkul ni mba wonyi syirkul ni ebe banyi da ba ho ni syirkul ni shirku on the number one then let it to yoga any end about you know shirk onye ejere shirk ma ẹ̀ra ayan ẹ̀ka shirk ọ̀tá sam ike bi e ma shirk ọ̀tá adé ètù yọta ẹni yóò nómúrí ihe ètù hìní kẹrọm shirk omuri ma and annabi annabi ibrahim ya zo alaihi salam ẹni suratul lanam domori ma kaa ni ibrahim o mere hɔ ɛdɔ kɔmori ane domori ɛga ɛda ndɔ kakai ɛɛ omori ɛnɔ ijó wo ti wà ana kaba kó hɔ ɔbɛ ɔdá mi dɔrí lu ɛbɛ فلما رأى القمر بعضا قال هذا ربي فلما عفل قال لئن لم يهدني ربي لاكنن من القوم الضالين All was a Muslim because America Ibrahim alayhi salam ìjọ náà dáni sínú ini ile murihan ini ena ko no heke dokare onyan ini kenyu an ile ni shirku isana to no na heke do muri ko ko jam yan ona amin arwa ini ka sorry yo ini sana me awi ka wasu ni yasin ke wana ka ka o min palestine ye no sin yasin ka da raka yi a sanar wa mori mu in ya sanar wa mori wani zai rabu da raka zai rere ne ya kurabu na wa mori mu da ni ke yi an wato na ba kayan wani da wani gajiyansu jeri ka ozamgata popo kai ẹsẹ ni wa mori na ozomu ewu lọ́nà àwọn ozomu ewu dọ́ka kai ẹsẹ ni wa mori mu ọlọ́dà kìsà náà náà bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ mọ́tò lọ òṣìgbò láti lì ọ̀nà òsì rẹ̀ ẹ̀sán náà kàkà ọ̀dọ́ rẹ̀ bẹ̀rẹ̀ mọ́tò bí máa ná àánú wọn náà sì yín òmùrí dání ọ̀dọ́ rẹ̀ rẹ̀ kọ̀yàn wọ́n kì í yẹ èyí òmùrí àwọn bẹ́ẹ̀ lè ka ọmọ rẹ̀ rẹ̀ ni owó ọ̀rẹ́ ọ̀fẹ́ oníwèé mọ́rí yìí ìjọba rẹ̀ rẹ̀ rẹ̀ náà ọmọ yìí wèé ṣe lè lè mma enes na kaka eba sasa bere heken dewu la in lam yahdini rabbi la kunanna min alqawmi ad-dhalin omori amana tom o oh, ko na jeju ma ba re ke na ke diwu falamma ra shamsa bazighatan do ne rika aya zata faratin qala hadha rabbi dak asama umuriyam haza akbar ọ̀sán ọkùnbá yìí na bó múlẹ̀ na àwọn orí jọ̀ọ́nù sọ́nà wọn kú wọn yìí anáwó ìfẹ́k lọ́mọ afọlàt ìjọ ọ̀rẹ́ ti bá tó lọ́rọ̀ àwọn ẹsẹ̀ aka ya kọ́ọ̀mì ma hẹ́ òní ìràgbọ́n ní ìwọ̀n mi náà ìní bari mara kẹ́wọ́n mi náà kúrò lè yí sọ́nà àfẹ́mìlì aláìlànà ọ̀ká lọ́kì ìní wọjá tó wọ́jì híyá lèlẹ́dì fátọrọ samawat wal arda hanifa wa ma'ana nínà mushrikin ọkà bẹ̀rẹ̀ ẹni mara bíyàm ká mara pọ́ńtọ̀ mara vàdánwàn ká mara tó náà get ready jẹ́mìnà sèmi tí wọ́n ní sọ náà ìsọ́nà ìkẹsẹ́ ìfátọrọ samawat wal arda hanifa anató sama deputy sọ ndé ma ntọ́wa dé jẹ́ ẹsẹ̀rẹ̀ dé ẹ̀yẹ rárá etí zọ́ rárá sẹ́nà ama ntọ́ sẹ́nà kú omi hàn ní. wọ́n máa ana mi nàl mùsùlùkìn mẹ́yìn náà náà e ẹ̀ka mùsùlùkù this kalimu náà ọ̀nà ìnáà eh, náà ẹ̀ka mùsùlùkù. omori kidala mpè náà nkata ni. ìjọba mi tè mà nkata ni أمرك وهاجه قومه قال أتهاجوني في الله ويبين ما هكذا نريه مرهن وقد أداني أو إما يكون من أنا بشير ما لا يلي أنا بين ما هكذا ني وين هيكون مؤمن أن كما بقول لك ولا أهاه ما تشركون به لا عزيز ما يكون نيه وين إلا أن يشاء ربي شيئا أي هو مريك أكان يسني يذكر من دومين ẹ̀yìn tí yẹn wà nínú àwọn wọ́n sẹ́ àrọ́bí kúlẹ̀ ṣe yìí ẹ̀lmán àṣàlá tẹ́tẹ́ zẹ́kẹ̀rú òmùrí wọn yà àbí sọ́fẹ́ gbìndín ọ̀nà iṣẹ́ yẹn mẹ́rin ọ̀nà iṣẹ́ yẹn mẹ́rin ọ̀gbọ́n lórí ẹ̀sùn mi wíwá bá náà náà iná náà kó lórí ẹ̀sùn náà ni. bẹ́ẹ̀ kọ́ntínú ẹ máa ti jẹ́rìí kùtẹ́ ẹ máa ṣe orí jẹ́rìí àwọn nìyẹn wọ́n kẹ́ ọka ẹm ọmọ pọsibu mmiri ni wọn yi yan wọn náà náà kẹ wọn náà lè yàn wọn wọn láti họ fún náà ala aṣọwọ́ tó ń bẹ náà máa lọ yìí lọ́dún bí aleikum sultana ọmọ pọsibu kẹmi yan wọn náà ẹwà kan náà kàrí tí nàmtìtì àwọn ní kàgógé akọ̀ndẹ̀ mà náka atọ ẹ yọ nàmtìtì àwọn àfa ìyọ nàmtìtì àwọn náà nàkàrẹ́ wọn náà ti kàmtìtì àwọn tó àwọn ayé rà hàlùsí nàti nàmtìtì àwọn ìṣọ nàmtìtì àwọn a zai Allah mun nawa mai auliya ale ibrahim ko suma sani mata yau mutu alkami yau zana na dẹ́wọ̀n lórí rí ìyáwà bí wọ́n ní ìgbàgbére orí ẹ̀kẹ́ ni èwọ́n máa ń yàwà kí ló náà tẹ̀wọ̀n lọ́wọ́ sí ìgbàgbére ẹ̀kẹ́ ni. sọ́nà ìka màá lẹ́sìn lẹ́sìn gbé alékún so tọ́nà ẹ̀nà ìkó mórí ẹni tó ti yẹ anabi ìwé ti àwọn ẹni kọ́ ọ̀rọ̀ dọ́kọ̀ fa asiri ya da domin watilka hujjatuna mulka sani hujja sani dalil sani proof atainaha ibrahim ala qaumi oníbi ya ní ibrahim tó rafa ilagwan darfau darajati man nasha mulka disi kahiren biya fi kahiren ọdana ya ka biya fi kudere ne ne isi biya fi kawa here an kami kudere ibrahim here ìjọ mori kura na ẹ̀rọ sọ́sọ́ lànà án ló mori kà gbé kọ́wọ́ náà ní bíọ́nì máa nìwá nì kàn ní bàrá àyà bí sírkù ó lè lè ní ọ̀rọ̀ tírọ̀lì sírkù in all forms in all its ramifications and dimensions inwardly and outwardly ló mori yìí rárá nì ló mori kà dáàbọ̀ wàhábùnà lahu ishaq ló mori kì dání kò yíyan yakub ishaq jẹ́mbẹ́sẹ̀ wọn lè chi náà ọkà agbórí kọ́rọ́ náà ní ibrahim adọ́ni ṣàkóso hẹ́tẹ́rẹ́mù inyan wàhálà bá nìmá yaakov yaakov ọmọ ishaq ọ̀nà ismaili. Is, and, uh, an ibrahim ọmọ um, ishaq dọ́mù ismail di ishaq dọ́mù yakub di yakub dọ́mù yusuf abednan dẹ́gbà níbi then any generation lẹ́sẹ̀ ní abẹ́ daoda wa yusufa wa musa wa suleimana wa ismaila wa liyasa wa yunus wa lut dọ́mù wa kullam fadalna ala alamin. ɛwɔ ne kowa wa kɛntɔn ne mɛka ɛnyi gbani da yɛ kɛnɛ gbani mi lɛsɛ generations after generations dɔw ka ani bɛrɛ mɔ control generation pere ɛhɔ domoriki ɛhɔ da anyi ten o oh one abe nineteen twenty ko two thousand and oh ko ten oh ten two ten three ten ko dare wani level 1 ba wọ́n ti yẹ generation náà wà lẹ́rẹ̀ náà ìyẹn na control and jẹ́lẹ̀ aban asian ajan ẹ̀nà ó control generation àgbo sọ́yì bàrọ̀ àtú ìnà shirk ẹ̀gbọ́ kọ́ èyí di nínú di kanáà shirk. so ẹlẹ́lẹ̀ ń yára ní ten àgbo ọdún mi ò n'ọka yẹ Ebe kàn ẹ̀ bẹ̀ẹ̀ والذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون أمرك أذكرنا كيدو بل هذا بعض أول دواء النيراميري لذلك أولئك لهم الأمن أين يعنة وهم مهتدون أين يورجون جمعنك sahabi ni daka ayuna lam yazlim nafsa sani na ne daka mi wani rin kogo ne so aka wani adọ dọọ ni dọọ ahuri ime na nire ime wani rin bai ce a haifa yawan kano inna shirka la zulmun azim isa na he isa na he zulm o ime na kada na shiriku ime o ki shiriku amere dẹ́rẹ̀ hunan lùkà yìí rẹ̀ na náà zure lọ́sẹ̀ mọ́ náà wà ọ̀rẹ́ ni mórí ọ̀ka on èyí nana dẹ̀ ń pàtàkì ọ̀rẹ́ ni. mara kàáyà níbi tìrẹ ka atainahumul kitaba wal hukma wan nubuwa umar kore abar iyan tamayan an han yusuf wa musa wa haruna wa dauda wa sulaimana wa ilyasa wa yunus wa luta wa ismaila wa ilyasa nazata umar kore abi generation fan huan ana yana ka atainahumul kitab ono wọn hukuma isa naa yẹ ọkara ẹni ìjọba láti kiri wa wọn wọn nubuwa dọn kọ nebi anabi dama sẹka ibi ẹ ma dẹba ni ba nebi ba nebi ba nebi dasa abẹrẹ mi siriku siriku da bíbí ẹ ma wọ bẹẹ tẹ tẹ tẹ ìdè pọsi. إن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوم ليسوا بها بكافرين أولئك الذين هداهم الله fabihudahu muktadi ya muhammad sallallahu alaihi wasallam wọn rí peter níbi ibrahim zọ kóoru lọ́kà agbọ́rọ̀ ẹ̀hún guidance ẹ̀rẹ̀ ní wọ́n tó ń rí sáàsà wa. despite ka ohun tó ń wọ́n sọ̀rọ̀ sọ́lá ó mórí sí ya nù ọ̀nà ọ̀dọ́ òde abẹ́hìn ọ̀nà ọ̀dọ́ òde including an ibrahim náà ọ̀nà peter náà ni àmọ́ mórí kọ́ fólì footstep ibrahim. fọ́ọ̀dù fún step and. àbẹ ọ̀ẹ́zánà ẹ̀ka òmórí ọmọ ẹ̀ lẹ́bi ibrahim aleyhi salam ẹ̀ ìnàbí iná màbí iní kí ẹjọ́ mórí màánì káàní. òmórí ká àárín yín náà ni na in ashraku ẹ̀yìn ẹ̀yìn ni shirk lahabitọ̀ anhum màkánù ẹ̀ eh? màkánù yàmàlùn. ọmọdé a ní fi kú ní yẹn ní abọ́kọ́rọ́ ní lọ́wọ́ ní ìyẹn ní bí wọ́n tsukutukutukutuku ẹ̀dẹ́ náà mo tìrì àná àkàrẹ́ àná ni ẹ̀nà ẹ̀rọ mìíràn o náà kẹ̀mẹ́ wọn nára ẹni tẹ́lẹ̀ ká ọmọdé mi ní ìjọ yìí àbá ìṣubú sure of that na ẹ̀dùn mi ọ̀nà ìrẹsẹ̀ kùrọ̀ ọmọdé ọmọgbọ́n ọ̀rọ̀ náà òmùlò sí guidance ẹni kura ẹ̀ nọ́nù guidance ọ̀nà sẹ́kọ̀ọ́ ní àti sọ́yì guidance ọ̀nà òmùlò náà wọ́ àbẹ́lẹ̀ ìkọlẹ̀ olè tẹ́yí wa ọba mi kọ̀kọ́rọ́ ọ̀nà guide òmùlò náà wò wa ọ̀nà ọ̀họ̀ gbòòrò àmọ́ náà inú ọ̀nà dé tẹ́yí wa àbẹ́lẹ̀ ìkọ̀mùlò ẹ̀kọ́ náà kó ọba kẹ́lẹ́ ẹ̀ nọ́nù ọba mi kẹ̀kọ́rọ́ àní guidance náà wa wàmúrí ẹ̀kẹ́tọ́ ọdún ẹni ẹ̀wọ̀n kọ́wà ẹ̀kúrọ́ n'otu múlò àwọn ọdọ́ ọ̀kọ́wà yà sáwọn ní àbáyé títí pẹ̀lú mórí ya múlò ọ̀kọ́wà. then àwọn ọmọ rẹ̀ ẹ̀kẹ́tọ́ ọdún ẹni otu ẹni wa bẹ́ẹ̀ tó otu ẹni wa ọlọ́wọ́n mi kúkúrú ní otu ẹni ọbẹ̀ ọbẹ̀ na

ọ̀rẹ́ kùránì áìdì òmùrí kàlá ní bẹ̀rẹ̀ ẹ̀ ányẹ tìjà ntọ́nà wọ́n ta ányẹ ẹ̀mọ̀ nṣúrùkù bẹ́rẹ̀ làhábìtọ̀ ànúhùn nàkánú yàmàlùn àbúkọ́ nẹ́mẹ̀ jihad ẹnẹ́kọ̀ àníjẹ́nẹ́rì sọlẹ̀ ẹnẹ́kọ̀ zakẹ́nẹ́yìn dèmúrùkù wọn yà ń sàkà bàlẹ̀ bẹ́ẹ̀ nà mìíràn yà ń ṣúrùkù yọ wẹ́pẹ̀ yìí ọmọdé ọ̀tàká hàn orí tàká kúrẹ̀kúrẹ̀ <laughs> ẹ̀tọ́ ìdìbòrò àbán ọ̀rọ̀ àìkọ̀ mọ́lẹ̀ ní ní business ní rẹ̀ níta ìṣirk dọ́mọ́ yà hàn tó rẹ̀ wọ́n tàn wàlàkọ̀dù úyìí ilẹ̀ ìka wà ilẹ̀ lẹ́dínà mi kọ́blìka da in ashirokta la yàgbàtọ̀ na amaluk ولتكونن من الخاسرين أمريكا تأي محمد صلى الله عليه وسلم yàrá àtútù yìí ó tọ́ ní ti yaná lára ẹ̀wọ́n tó dọ̀rọ̀ ẹ̀yà méjì wọ́n lè lèbi nàmi kọ́bùlìkà àwọn tó yà ní wọ́n àwọn bẹ́ẹ̀ ẹ̀kú yóò náà kẹ́ ọ̀hún ẹ̀dìdì lẹ́dọ̀ wà bẹ́ẹ̀ ẹni ibrahim ọlọ́n ọdún wà lẹ́bi agbáyọ̀ anábì láìn àṣírọ́kà muhammadu rasulillah sallallahu alayhi wa sallam sọ́hìbù wajhi anwar والجبين الأظهر سيد الثقلين سيد الأولين والآخرين sọ́ntàn ọ̀rún báyán a ní máa ń ṣe gáàn sọ́lọ́lá àlẹ́sọ́lẹ̀ múríkì láyín àṣírọ́pta wà á máa ní ṣíríkù pẹ́rẹ́ láyá bàtàn àmàlù àbúkọ́lá yìí àdánù ìlú yẹn ti dá àwọn ọmọ ẹ̀dá yìí pé dáná àtọ̀ wọn náà dàbà ọ̀wẹ́ tọ́yí bí wọn kò wẹ́ ọ́nà ẹnẹ́tẹ́dá náà ká ọmọ kò yín bá wà sílẹ̀ tá a fún nẹ́ni ìwà níbi àbú ẹ̀ nẹ́ni bàtà ban ha. wọ́n takùn náà nàmi nà lọ́sẹ̀rìn ó ti di ọ̀kẹ́lẹ̀ ẹkú ìdánikudu náà náà kí yíyọ mẹ́. ẹnìyàrá ló wà á kà ẹ̀yìn sani àtúndò mun yi ana da wallahi lazim wata duro ka hanyar na ba dora ha ɗanawe shirku ana wani mai na bai ka ba na yanayi sai ire ya siri dawur kaya ka hanyar na wani na ọdún na yawon na ika yi shirku amin an na faka on to muri ehe jan ok ya fatima in hadisi na kiman bukhari odowe ya fatima tu bintu muhammad ma ya fatima na uzu muhammad uja na kanin an uja na kare nan on to muri oto kan ke sayyidatu nisa'i ahli janna ona wodo da banye na nabi na janna are ina janna na wodo din ona ya ka salini min mali ma shi shi e wa yake da gwa maka amma so ka ga ne kan la abni anka min allah shay'a ẹ̀yìn ẹgbùnmọ́ ní ìyẹn mẹ́rin dẹ̀mọ́ yìí ya ń dẹ̀mọ́ yìí sọ̀yìn buhari dọ̀bà wà tó rẹ̀ ǹdọ́kọ́n ní ọ̀nà àgọ́nù wọn iye eré àwọn tí ẹ̀mà iye eré ọmọ ìtí ẹkẹ́ a ní ìṣirò sẹ́rẹ̀ òkùdúrú ìkẹun àwọn akéde ẹ̀hún ilé wọ́n yọ nàka wọ́n tó kàá rẹ̀ kí yóò mọ nàka dán nílò dèdè ẹ̀yìn ògùn kọ̀ọ̀dọ̀ wọ́n rẹ̀ wíwá surprise yọ̀ wọ́n kìíyàn very surprise ẹ̀gbọ́n tó múri kàn ní kàrọ̀ nira ẹ̀ àrùwọ̀n náà wíwá ìṣọ́ rọrùn nira mo yàn dọ̀ ọhụrụ rẹ̀ ni. agbọ́n máa là ilé ṣíríkù àgọ́ oríjẹta nànà oríjẹta ní ṣíríkù ju àbúkọ́ ọ̀rọ̀ hàn ọ̀dọ́ tó ń lọ náà kàn àti ẹ̀mẹ́ ní ní ní táàmì ọ̀rùka ẹ̀ẹ́kù ẹnẹ́mìíràn ọ̀nà báyẹ̀ ihe ètùkà dáì ní àrùwá ẹ̀yìn yakubu ya wọ́n rọrọ ètùkà dáì ní àkúsálà múnadọ́ ìṣe ìrírí ọ̀hún náà but yàá ìdí àtò anyi sa ọ̀ ọ̀chá náà ti gbélé ọ̀bẹ àgbósọ̀rì ẹ̀gbọ́n wọ̀nyí àná ọ̀la yẹn mọ̀ ka ọ̀wọ́n náà ṣe ti gbéjá náà ọbẹ̀ kàgbéka wọ́n tọ̀ fáwọn yìí ọ̀wọ́n náà ṣe mọ́ṣírík ọ̀wọ́n sọ̀rọ̀ akúsálà fókùsálà rẹ̀ man kẹ́yìn sálà. àwọn náà fọ́tò mọ̀jìd èyí kò ní chapter ọkà. Báàbù chapter

wọ́n mọ̀ ní dàwọ́rẹ́ so lókùn mà ní sọ owó wọ́wọ́ rẹ̀ yóò débi dùn máa ń para dùn mọ́ni dùn ring dùn sí mọ́ ọ̀rẹ́ àwọn ọ̀nà tuntun abẹ́sẹ̀ ní shirk ní mo lè àkàrẹ́ àná shirk òjijì ìnáwó ma yẹ shirk bí lá fakọ̀d haramallahu alayhi janna wọ́n máa wáhùn náírà wọ́n máa lè zọlímínà nínú ansọ́ọ̀rù kọ́ra nìyẹn ẹ̀rìnkìláwò mani yóò ṣirikù bìlá pàlàjọ̀rọ̀ náà ní ṣirikù ọmọríkà ìfakọ̀dà haram allah alayhi aljanna ọmọríkà sára yà aljanna ọmọ náà mẹ́yìn sí ọ ọmọ náà mẹ́yìn haram yọ ọ̀rẹ́ wọn. wà máa wá hun náà àwọn èèyàn tó àníyẹra wà máa lè zọ́ọ̀lì mí na mi náà sọ abẹ́ mi ìkẹyà mi wà nírẹ́ ẹ̀yìn abẹ́ náà ansar ẹ̀yàn náà máa gbìyànjú mọ̀gbọ́wọ́ ẹ̀yà ọ̀dọ́ mọ̀rí yìí shirk ọ̀rẹ́ náà bẹ́sùn náà ọ̀nà ni ibi tó rí ọ̀nà àdáká náà lọ́sọ̀ ètùtẹ̀ iná ọ̀nà ni àbára náà kà kẹta ha ẹ̀rọ ẹ̀yìn náà wọ̀ ama máa lam yẹ shirk bẹ́lá máa lam yẹ dùn òlè láàhì ní dàn ẹ̀yìn lọ́sọ̀ máa hìyà ẹ̀wẹ̀rẹ̀ mọ́ wọlé yìí ẹ jẹ́ kẹ́ńdọ̀ kaka ẹ̀bá tí ọ̀nà gbọmọ ẹ̀mọ́ òun àwọn wà ti tẹ́wọ̀n wọ́n yọ ọkọ̀ gbọmọ àwọn wọ́n abẹ́rẹ́ ilẹ̀ symbolic ilẹ̀ ideological ilẹ̀ some could be expression nke expression kí ni ó lè kẹ̀kẹ́ yìí náà kẹ́kẹ́ ìjẹ́ dọ́kátọ́ ẹ̀kẹ́ dọ́kátọ́ láwọn gbọ́dọ̀ ẹ̀kẹ́ àwọn làwọn mi. ẹ̀yà àwọn máa kẹ̀kẹ́ yìí wọ́n yẹ kẹ̀kẹ́ ọ̀ká ẹ̀kẹ́ títẹ́ ẹ̀yà ní mọ̀ mọ̀rí wọ́n á kẹ́ àwọn so wọ́n á yọ ọkọ̀ wọn àwọn tó mọ̀ náà ẹ̀fẹ́ ti kẹ́m ọ̀kẹ́ bá ṣe àdúgbò náà pé àròká wọn àwọn yìí náà dín lórí ni lè rọ́pò ìgbàlá àwùdáfù iyì owó àti kó ń kọ́tọ́ kórè ẹ̀ náà rọ̀rọ̀ dáàbí kó kórè àròká dáàbì iyì àròká protection ayé náà wà ká protection kaa kaaba na moto lójú kí ọ̀ka aaa orí ìgbẹ́ náà fi tọ́wọ̀ lọ́rẹ̀ ní wa ní fi tètè ní ìdọ́kọ̀ mọ́tò jẹ́ dọ́nà aṣọ yà sẹ́láà.